نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا أنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد إخوة الإيمان أحييكم بتهية إسلامية مباركة فالسلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ fún Ọlọ́run ọba wa. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí. Nígbàtà adá ọpẹ́ wa pẹ̀lú gbólóhùn Alhamdulillahi Rabbil Alamin. Ọba wo la sọpẹ́ fún? ọba tó ṣe pé òun ní máa ń dun ẹ̀dá nínú ní sì máa ń ba ẹ̀dá nínú jẹ́ ọba tó ṣe pé òun ní máa ń pa ẹ̀dá lẹ́kún ní sì máa ń pa ẹ̀dá lẹ́rìn ọba tó ṣe pé òun ní máa ń fi ìnira kan ẹ̀dá ní sì máa ń gbá ẹ̀dá gbé ìnira rẹ̀ kó àwa ń dúpẹ́ fọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba ń pa wá lẹ́rìn lónìí tí ò wá lẹ́kún à ń dúpẹ́ fọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba ń dùn wá nínú lónìí tí ò wá nínú jẹ́ à ń dúpẹ́ fọlọ́run bá tọ́lọ́run bó fi ìnira tí ò fi kan ìyá ọlọ́mọ bákan náà tí ò fi kan ọmọ fún wa àti bàbá ọlọ́mọ ìkẹ́ àti kẹ̀kẹ́ ọlọ́ọ̀bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fọlọ́ọ̀bá ara lè ra sàábì rẹ̀ àti gbogbo àwọn tó bá fi ṣe ẹ̀kọ́ ṣe títí ó fi di ọjọ́ ẹ̀san lẹ́yìn eléyìí akíra ní kíọ́lá ìkíọ́lá ìkíta máa kí àti gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ wà níjòkó pàápàá jùlọ ẹ̀yin tẹ́ jẹ́ bàbá bàbá ọlọ́mọ àti àwa tá jẹ́ bàbá ọlọ́mọ lápapọ̀ bákan náà mo kí ẹ̀yin ìyá wa ìyá bàbá ọlọ́mọ bẹ́ẹ̀ mi ò sáláì má kí gbogbo àwa tá jẹ́ fámílì ìyá ọlọ́mọ tòní bẹ́ẹ̀ mo kí gbogbo àwọn ọ̀rẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ bàbá ọlọ́mọ Ati àwọn ọrẹ rẹ̀ ọlọ́mọ wípé ọlọ́run bọba ilékẹ́ irú oore báyìí iná ìlàjọ máa bára wa ṣe o ọlọ́run bọba ilékẹ́ kò ní jẹ́ kí wọn bọ́ bàtà ìbànújẹ́ kò ní kí wọ́n bọ́ tọ́ọ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa bá ọmọkùnrin léyìí tó ṣe pé ń pa àwọn míì ẹlòmíì ń bẹ omi ìyẹn nípa gba ọmọ tó sì pé ọsẹ tó yẹ pé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà sì wà lọ́wọ́lọ́wọ́ tó yẹ pé nínú àwọn ìyàwó wa náà ni tó bímọ lónìí ṣùgbọ́n nínú ètò ọlọ́run ọlọ́run bá gba ọmọ náà padà ṣùgbọ́n tó fẹ́ ìyá kú fún wa orí ọlọ́run bá ní a fọlọ́run bá lórí ẹ̀ níjà àrùn òní yìí ẹni wọ́n fẹ́ bímọ náà ni àtọmọ àtìyá ọlọ́run bá gba gbogbo wọn lẹ́ẹ̀kan náà ni síbẹ̀ náà òun náà tún dúpẹ́ ìyá àwọn fámìlì rẹ̀ náà tún dúpẹ́ fáwọn dúpẹ́ fọlọ́run tí èsè pé ń bẹ láyé ṣùgbọ́n àwọn tọrọ kú fún ọlọ́run bá gbẹ̀mí rẹ̀ lẹ́ni tó ṣe pé kò kó wàhálà bá wọn lásìkò gbà tọ́lọ́run bá gbẹ̀mí ẹ̀ lọ́wọ́ àwọn ọlọ́run bọ̀ ò lè ṣe kọ́ má fàyè ọ̀pẹ́lẹ̀ ọwọ́ á fàyè ọ̀pẹ́lẹ̀ fáwa tó pọ̀ agbọ́hùn ya agbọ́hùn ọmọ bẹ́ẹ̀ náà la gbọ́hùn bàbá ọmọ ẹ̀ní adúpẹ́ fọlọ́run àmọ́ olóore o ayìn lógo ọlọ́run bá dákun má jẹ́ ọpẹ́ wọ́ kan o oore lọ́lọ́run bá fi ṣe fún wa wá mọ̀ pé oore náà a gbọ́dọ̀ máa dúpẹ́ ọlọ́run tó wá jẹ́ ká bí nínú àwọn ọjọ́ tọ́lọ́lá nínú àwọn ọjọ́ ayé náà là ń ṣe àkíkọ́ rẹ̀ ìyẹn ọjọ́ èní òní ni ọjọ́ ẹlẹ́ẹ̀kẹfà tàbí òru kẹfà nínú àwọn òru èyí tó ṣe pé ọlọ́run ọba lékeọlá ó fi òru kan síbẹ̀ tá à ń pè ní lálátòlùkọ́dọ̀ tọ́lọ́run bá ní pé khairun min alifi shahab òru yìí ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ẹgbẹ̀rún oṣù yìí ìtumọ̀ rẹ̀ náà ni pé ìjọsìn tí ẹ ṣe nínú rẹ̀ tọ́lọ́n bá bá tẹ́wọ́ gbà lọ́wọ́ èèyàn ó ṣe déédéé ìjọsìn tí èèyàn fi ẹgbẹ̀rún oṣù ṣe ẹgbẹ̀rún oṣù òun náà ni one thousand man káwá divide pẹ̀lú two months ń bẹ ọdún káwọ ohun tí ó gbé jáde fún wa nínú ètò ọlọ́run ni tó eighty three years iná ìlú gbé jáde fún wa pẹ̀lú àna ọlọ́run gbogbo àtàbá ní calculator ní ká gbé sí one thousand divided by twelve yóò fún wa ní eighty three years three months three weeks three days three hours three minutes three seconds iná ẹ̀ ni ó fún wa lára orí tọ́lọ́run bá ti fún wa òun náà ni òru ládá tó lè fọ́dẹ̀rì yìí wà àwọn olùmọ̀ wọ́n ní pé àwọn tó ti lọ ṣáájú wa tọ́lọ́run bá rí àwọn ànẹ́bí ọlọ́run bá sí wọn

òru kan sì ń bẹ́ ń bẹ́ òru náà ó lóore jẹgbẹ̀rún oṣù lọ ẹni yóò tọ́lọ́run bá bá ní kó ṣe ń gẹ́ rẹ̀ gbogbo orí lọ́lọ́run bá ṣe kù ẹni yóò tọ́ bá pàdánù òru náà á gbogbo orí lọ́ pàdánù àwa ń dúpẹ́ fọlọ́run tọ́lọ́run bọ́ balẹ̀ fẹ́ràn tó ní ká máa wa àsílẹ̀ ìwòsàn àárẹ̀ bẹ́ẹ̀ bákan náà ẹni ọba ní fúnpá yín rí control kì í ṣe pé bóyá ó jẹ́ nǹkan tó pé wá lọ tó pé kò sí control mọ́ orí lọ́lọ́run bá fi ṣe fún wa àìmọye òjò eh, àìmọye òjò ló ti rọ̀ sílẹ̀ ti fàmú àìmọye ọ̀rìn ló ti lọ bọ́lọ́run lẹ́yìn ìgbà tí bẹ̀rẹ̀ yìí bá ní kémi ti ń bọ̀ wá wẹ́rẹ́wẹ́rẹ́ sojú kọ̀ọ̀kan wa o o jẹ́ àṣe lórílẹ̀ la haula wala quwwata illa billah ọmọ nǹkan mẹ́ta ni wọ́n ní bùkátà sí fún wa ká mójútó lára lọ́dọ̀ wọn àwọn yòókù wọ́n fẹ́ jẹ́ ká fi ilẹ̀ fọlọ́hun gbogbo ẹni yóò tọ́lọ́n bá jogún ọmọ fún kó mójútó nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá ti mójútó nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí kó fi yòókù lẹ̀ fọlọ́hun alákọ̀ọ́kọ́ òun náà ni àdúrà èyí tá ń pè ní àdúrà kéèyàn ọmọ yẹ kéèyàn ọmọ gbò láti máa ṣe fọ́mọ èèyàn ọmọ ọba àjẹ ọ̀kan kọba àjẹ méjì kọba àjẹ mẹ́rin kọba àjẹ mẹ́wàá kéèyàn máa ṣàdúrà fún gbogbo wọn àwọn olùmọ́sí kọ́ wa wọ́n ní pé àdúrà lòun náà tí bá ń ṣàdúrà pé fáwọn ọmọ mi wọn ní ṣùgbọ́n àdúrà yẹn ògùn régé tó ní kò sí ohun tó dáa tó kéèyàn máa kọ wọn pé fún dóòlà dákun má jẹ́ kí aburú ọkọlù ká máa dákun ọlọ́kọ̀ ọ̀kan ọba ọba ọba tí máa ń gbàdúrà ni torí sọ fún wa pé àdéhùn ní àtẹ̀jẹ̀dẹ̀ lakọ̀ ẹ pè mí ọlọ́run èmi ọlọ́run bó sì lóhùn bákan náà ọlọ́run bá fún wa àyà mi wá ìdásá ìbáde á ní fàyín òjìbù dáwàtà dáì èyí máa ń jẹ́ pé ẹni tó bá pè mí ọlọ́run wá fi majemusi, sí májẹ̀mú ọlọ́run bá fi sí ìdá ni tó bá pè mí ni o eléyìí náà máa jẹ́ èsì fún gbogbo ẹni tó yẹ pé yọ máa sọ pé ọlọ́run bá mọ ohun tí mo ní bùkátà sí ọlọ́run bá ti ohun tí mo fẹ́ ebe òun mi ó ti mọ ohun tó tó ọtọrọ fi síbẹ̀ pé tó bá pè mí ń dáhùn ṣùgbọ́n tí àbákọ́ láwọn bá ń kọ́ ọlọ́run bò ní dá lóhùn ìdí nìyí tó fi wá jẹ́ pé túláàsì agbọ́dọ̀ máa jẹ́ nìkan táyé fáwọn máa bẹ lọ́wọ́n ọba àwọn ànẹ́bí ọlọ́run ọba tó ti lọ wọn ọ̀yẹ́ wọn ò gbòlẹ́ni tí wọ́n máa ń bẹ lọ́wọ́n ọba lórí àwọn ọmọ wọn kódà ká ọmọ owó tó dáyé ànẹ́bí wa Ibrahim alayhi salatu wassalam nínú suratu Safat ìhun tí ń sọ fọ́lọ́run ọba ni pé rabbi habili mina salihin rabbi habili mina salihin ọlọ́run jogún ọmọ rẹ fún mi ọlọ́run jogún ọmọ rẹ fún mi ọlọ́run jogún ọmọ rẹ fún mi wọ́n ní ànábì wa ibrahim salatu wasalam gbólóhùn yìí ọ̀sà àdúrà gbólóhùn yìí ní ohun tó lé ní ogójì ọdún ní fi ń bẹ lọ́wọ́n bá lórí rẹ̀ pé kọ́lọ́run bó jogún ọmọ rẹ fóun kọ́lọ́run bó jogún ọmọ rẹ fóun kọ́lọ́run bó jogún ọmọ rẹ fóun níkẹyìn àdúrà gbáà lára hajar ó bí ànábì wa ismail salatu wasalam ọmọ rẹ ló sì dé ń tòótọ́ ànẹ́bí ismail Anabi ọlọ́run ó lóore ju gbogbo àwọn táwà láyé lọ ànẹ́bí kan ó lóore ju gbogbo àlìhùn mọ̀ lọ ṣùgbọ́n síbẹ̀ ànẹ́bí ibrahim tún sí ní torí pé kèé ṣe ara rẹ̀ gẹ́ lórí retí gan pé kọ́lọ́run bó ti dáhùn àdúrà yẹn bí e ṣe pé lára ẹni tó jẹ́ ìyàwó àkọ́kọ́ tá à ń pè ní sáárọ̀ sáárọ̀ yìí òun ló retí ọmọ títí títí títí títí títí tó fi pé ọmọ ọgọ́rin ọdún ó lé lẹ́yìn tí ànẹ́bí ibrahim alayhi salatu wa salam tóun ti fẹ́ wọ ọgọ́rùn-ún ọdún tẹ́tí ti ń lọ náìtì something èdí nìyí tó fọ wáyé pé nígbà táwọn màláíkà dé tí wọ́n wá sọ fún ànábì Ibrahim alayhi salatu wassalam pé sáárà ó bímọ o sáárà náà ń gbọ́ lẹ́yìn ilẹ̀kùn fàṣọ́kà ti wọ́jì àhà ó dira rẹ̀ ní fọ́tí fàṣọ́kà ti wọ́jì àhà ẹ́ níbi kíni lọ́mọ ọdún mélòó láàgbọ́ mélòó ọmọ etí abẹ́ ẹ̀mọ́ mi ni a ní àjùz mo ti darúgbò wàá dá baálé ló fi jẹ́ pé baálé baálé baálé tá máa ń wí lárúbáwá ni o wàá dá baálé ẹ rí baálé mi ṣé kàn tẹ̀lé ọ̀ àgbàlagbà tó ti dàgbà ni àgbàlagbà tó ti dàgbà ni alámọ̀rítà ẹgbẹ́ wáyìí àjíìb ó ṣeni léèmọ̀ pé rúmi ìyá àti irú rẹ̀ á tún bímọ mọ́. àwọn mọ̀lẹ́kà sọ pé atajabina min amrillah arábìnrin tó fẹ́ máa rahmatullahi wa barakatuhu aleikum ya ahlal bayt ike ọlọ́run ìbùkún rẹ̀ orí ọlọ́run ọmọ abẹ́yìn tẹ jára Ibrahim ọmọ ń bọ̀ lẹ́yìn ọdún kẹtàlá tí ànábì Ismail dórílé ayé iná wọn bí sáà o aleyhisalatu wasalam àwọn ọmọ méjèèjì ànẹ́bí ọlọ́run ọba ni wọ́n sànkò sànkò wọ́n já ànẹ́bí ọlọ́run ọba torí pé nàbí ìlà ìsà sọ́padà dé níkẹyìn ọmọ tiẹ̀ ní nàbí ìlà ìyàfò táǹpé ní Jákọ́bù ọmọ tóun náà bínú ànẹ́bí ọlọ́run ọba nínú àwọn ọmọ tó bí Yakubu náà tún jẹ́ pé náà ọmọ tóun náà bí ó bí Yusuf Yusuf náà náà àwọn àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ rẹ̀ ni ó padà jẹ́ Musa nàbíyù láì Mùsá nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ àrọ́mọdọ́mọ rẹ̀ àrọ́mọdọ́mọ rẹ̀ ni dàúdù ti jáde o dàúdù àbí Sulaiman Sulaiman àrọ́mọdọ́mọ rẹ̀ àrọ́mọdọ́mọ rẹ̀ àrọ́mọdọ́mọ rẹ̀ ló padà fi di pé àwọn Yahya eh, Zakariya jáde Zakariya padà bí Yahya tó wá jẹ́ pé ẹ̀gbọ́n Zakariya nínú ẹ̀rọ lọ́wọ́n ọba ṣe tó fi padà bí Mọ́ríyàmù Mọ́ríyàmù wá padà bí ànẹ́bí wa Ayísá alayhi salatu wassalam lórí ànẹ́bí Ayísá iná ẹ̀ ní ànẹ́bí pin nídìílé Ishaq ṣùgbọ́n ànábì Ismail ọlọ́run bò jẹ́ kánábì rẹ̀ tí wọ́n jáde látọ̀dọ̀ tiẹ̀ àti sáǹkù sáǹkù ànábì ní ń bọ̀ níparí òun náà ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam eléyìí ló fi jẹ́ pé àwọn àdó ànábì wa Ibrahim ta ti lọ ni tó ṣe pé ń sọ gbólóhùn yẹn fọlọ́run bá pé rabbi habili mina salihin rabbi habili mina salihin rabbi habili mina salihin wọ́n lánàá Ibrahim ọ̀yẹ́ kò gbò sísà ń bẹ lọ́run bá lórí gbólóhùn yìí fún un tó lé ní forty years ànẹ́bí àdọ́ ànẹ́bí Ibrahim gbà tán nẹ̀bí ìlà ẹni tó sàdọ̀ sí láyé mọ́ o àdúrà ń lọ bẹ́ẹ̀ ni wọ́n ní bá dọ́ àṣẹ máa rí nu táládùá bá ń sàdúrà tọ́kẹtọ́kà tádùá rẹ bá gbà tán yóò fàdúrà lẹ̀ sáyé lọ ni àwọn ọmọdọ́mọ rẹ̀ ọmọ àbá bẹ́ẹ̀ náà lè pè náà o bẹ́ẹ̀ náà lè pè náà o bí wọ́n bá ń wọ́n yẹn ní èpè tẹ́pẹ́ bá ṣe kòńgé yẹn àwọn ọmọdọ́mọ yẹn ó tún dé bá ní èpè yẹn tó fi jẹ́ pé wọ́n fi máa ń kọ́ wa pé ká má máa ṣépè mọ́ àdúrà ní máa ṣe ànábì gbé látẹ́dùn ala anfusakum ẹ má máa ṣe pẹ̀lú ráyó fa inna al-malaikata yu'minuna ala ma taqulun tọ́rọ àwọn màlẹ́kà máa ń ṣe àmì àmì fún tẹ́ ẹ bá ń sọ ní o ẹ má ṣe pẹ̀lú ráyó àdúrà ni ẹ má ṣe ló fi jẹ́ pé ń ṣe ọlọ́run ọba ti sọ fún wa ife ẹni tó bá lála pé òun tọ̀ wá fún kàábà tàbí òun ra mọ́tò òun gùn tàbí òun ṣègbéyàwó tọ́sà lálàá tálà yẹn dùn mọ́ pé ha èmi náà iná ń tọ̀ wá fún ilé ọlọ́run èmi náà mo máa ṣe gbéyàwó èmi náà yìí máa ń kó ọmọ lójú àlá ẹ sínú ẹdùn wáyé wọn ní kó sọ fẹni tó nífẹ̀ẹ́ sí tó sọ fẹni tó nífẹ̀ẹ́ pé mo mà lálà nǹkan báyìí ṣùgbọ́n tọ́ba lálà abú oúnjẹ ọlọ́ọ̀bá ni wọ́n máa sọ jáde o tọ́ba lálà pé wọ́n ló wọ́n sì kú òun lójú àlá tàbí wọ́n sì kú bọ̀dọ̀ òun lójú àlá tàbí wọ́n sì kú àǹtí òun lójú àlá tàbí ẹ̀sìn ẹ̀kọ́ ọkọ̀ kan lásídẹ́ǹtì àwọn èèyàn ẹbẹ̀ tó kú àwọn fámílì òun ní láì sọ bọ́ ta o kí ni hikma tó wà ń bẹ́ẹ̀ àwọn olùmọ̀ ní pé hikma tó wà ń bẹ́ẹ̀ ni pé tó bá ìpín àlá tó da ó ń sọ ọlọ́run bá ní ká sọ ọ́ jáde torí pé tàbá ti sọ ọ́ jáde àwọn màlẹ́kọ̀ máa ṣe àmì ló sì gbà tó bá ìpín ìjọ ọ̀dà náà ni là ń sọ jáde àwọn màlẹ́kọ̀ máa ṣe kí ni wọ́n máa ṣe àmì òun ni ó sì gbà ló ń sọ ọlọ́run bá sọ pé tàbá ṣe lálàá tí ọ̀dà ká má sọ síta kílẹ̀kọ́ táwa á ṣe àwọn tó bí láì mí tàbá ti jí gbára àwọn tó bí láì mílẹ̀ ṣe tọ́nà ọ̀jìn àwọn tó bí láì mílẹ̀ ṣe tọ́nà ọ̀jìn tàbí àwọn tó bí láì mí máa rọ̀ àìsí àwọn tó bí láì mí máa rọ̀ àìsí àwọn tó bí láì mí máa rọ̀ àìsí mo wá sọ lọ́dọ̀ ọlọ́run ba lórí ihun tí mo rí lójú aláyọ̀ èèyàn sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta èèyàn wá bẹ ìtọ́ alátẹ́gùn èèyàn bẹ sátá apá àlàáfíà rẹ̀ èèyàn bẹ sápẹ́ àlàáfíà ẹgbẹ́ tó bá fi sùn jí kó yí ipò sọ́tù tọ́wọ́ ìpẹ́ apá àlàáfíà ló fi sùn jí kó yí ipò sọ́tù tó bá tàkàkà jí kó yí ipò sọ́tún tó bá dùbúlẹ̀ tó dojúbolẹ̀ jí kó yí ipò sọ́tún àwọn olùmọ̀ ní pẹ́tà pé ọ̀tún náà ló fi jí kó yí ipò sí apá àlàáfíà rẹ̀ eléyìí ni ẹ̀kọ́ tá rí kọ́ látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n fẹ́ jẹ́ ká máa ṣàdúà fáwọn ọmọ wa àdúà ni máa ń gbà lórí ọmọ pàápàá jùlọ ẹni ó bá jẹ́ òbí yálà bàbá ni àbí ìyá àwọn olùmọ̀ ní pé àdúà tí àwọn òbí wa ṣe lé wa lórí ó nípa lórí ohun tó ń kálukú wà bára rẹ̀ lónìí ẹgbẹ́ ibi tó ń kálukú dé bára rẹ̀ lónìí ohun tí ń lò ohun tí ń ṣe lọ́wọ́ ohun tí ń jẹ́ lọ́wọ́ àdó àwọn òbí nípa lórí ẹ̀ ní ohun tí èsè kéke látara bẹ́ẹ̀ nǹkan àkọ́kọ́ nì tí a fẹ́ jẹ́ ká sílẹ̀ lórí àwọn ọmọ wa ká máa ṣàdúrà fún wọn àbẹ̀lọ́wọ̀n bá kọ́lọ́wọ̀n bá kó jẹ́ kádùá náà kó ṣẹ lórí àwọn ọmọ wa o ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fẹ́ jẹ́ ká mójútó lórí àwọn ọmọ wa òun náà ní ìjọsìn a gbọ́dọ̀ fi ọmọ lẹ̀ láì má pa kọ́ wọn ní ìjọsìn ṣe kódà yóò bá gẹ́ sọ títí títí títí wọ́n ní pé àti kékeré ni kí ni o nìmàlé ti kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn ìtumọ̀ rẹ̀ náà ni pé tó bá dàgbà tẹ́ ń kọ́ apá lè má ka mọ́ àti ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ pé alimu auladakum bis salati wa huma binawul sab'a ẹ fi mọ àwọn ọmọ yín kí wọ́n mọ̀ ọ̀run kí tí wọ́n bá ti pọ́ ọmọ ọdún méje nínú àdísì yẹn ó fi arí kọ́ ń bẹ̀ pé bọ́mọ bá ń kírun tí ò tí ìwọ ọmọ ọdún méje kò tí wọn ò sì gbé kọ́ ọlọ́run ká pè ká lákọ bó la ṣe é kírun tá a bá ṣe é bẹ́ẹ̀ fọ́bi àwà ní ìmà ṣùgbọ́n bàbá kọ kìí ṣẹ̀ṣẹ̀ fún wa ṣùgbọ́n bàbá bẹ́ẹ̀ ṣe ọmọ ọdún méje ó ti di túláàsì fún wa ká kíyèsí bó ní ṣe ń kírun tá a bá ti pé ń kí yẹmẹyẹmẹ ká pè ká wá mọ́ ọ̀rọ̀ ànẹ́bìṣẹ́ á lè mọ àwòládà kún bí sọláàtì wà ó màbí náà wọn sábà ẹ kọ́ àwọn ọmọ yín nírun kíkí ńgbà wọn bá ti pé ọmọ ọdún méje á pè Abdulfatah Zainab bó o ṣe ń kírun yí ọ̀dà tó wí sókè mo fẹ́ gbọ́ nígbà tó bá wí àwọn èyí tó bá wí dáadáa àwọn èyí tó bá tí ọba mọ̀ wí àwọn akọ bó ti yẹ kéèyàn ó kírun láti fi kọ́ sí ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n kò ní ti máa jẹ ìyà níjẹ pé tí ọba kírun tá bá lù tá gbàládá nígbà tí ò tí ìtayọ ọmọ ọdún méje mẹ́jọ mẹ́sàn mẹ́sàn àbọ̀ gbogbo ọmọ tí ó bá jẹ́ pé èjì yìí ni wọ́n wà kọ wá kírun abá ànígbàládá lórí ẹ o ṣùgbọ́n tá ipa bá lù pẹ̀lú àníyàn tó da a lè má jìyà ṣùgbọ́n ànígbàládá lè lórí ṣùgbọ́n bò látọ̀ máa gbàládá tọmọ ọba kírun tọba ti pé ọmọ ọdún mẹ́wàá ni o ó ń sọ ọlọ́run bá ní pé fàtòrè bó máa lé ha wàhùnmá bi náà lè aṣ ẹ máa nà wọ́n pé wọn ò kírun tán bá ṣe pé ọmọ ọdún mẹ́wàá látọ̀ ọmọ ọdún mẹ́wàá lọ ọba ṣe kírun tá a bá torí ẹ lù lórí ẹnu pé ká má lù lùkulù ká má lù tá a kàn lápá o ìlú tó ṣe pé ni ọmọ pé àbú mi lù torí pé tá a bá ń lo ọmọ pé òkírun láti ọmọ ọdún mẹ́wàá tán bá ní kí ló tá a fi torí ẹ lù á ní sunnatu nabiyyina muhammadin sallallahu alaihi wasallam sunna nabi wa lọ́fà bẹ́ẹ̀ ó ń sọ ọlọ́run bá ní pé wadribuhum alaiha ẹ máa nà wọ́n torí irun wàhùn àbínáwòlá ash nígbà tí wọ́n bá ti pọ́mọ ọdún mẹ́wàá tí wọ́n bá kékerùn àwa rí pé láwùjọ ti wà yìí fàákédo ṣe náà yóò fẹ́ ẹni tí ò ní kéé fún yẹn òbí tí ò kírun dákun kí ló bẹ́ẹ̀ nọmọ rẹ̀ sí pé kò kírun òbí gẹ́gẹ́ ò kírun gẹ́gẹ́ fúnra rẹ̀ ọ wá ń na ọmọ pé àti wá ń rí lónìí tó ṣe pé ọmọ gan padà padà gan padà èyí ti jẹ́ ìyá mi ẹ̀ṣà ẹ̀ṣà ẹ̀ṣà ń lù mí sẹ́yìn náà ń kí ni àwọn ọmọ sì ti ń sọ lónìí ìmí tí ọba lè dúró ti bàbá rẹ̀ sọ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ pé má dá bàbá lóhùn jàre òun kì í kírun tó múra tọ́lọ́run bẹ́ẹ̀ ní kọ́mọ èèyàn sọ sí yẹn létí oore ńlá lọ́jọ́ sí fún yẹn òkè wá pé ká wà sí ńlá lọmọ yìí ṣe fún mi o òní yóò nílé òní yóò ní sú àfi kájọ ọba lọ mọ́sálásí torí pé oore lọ́jà sí fún yẹn ṣe ọba ìwádìí pé ọmọ náà bẹ́ẹ̀ fi rò ó pé ẹ sì ń lù mí pé nkí pé yín ní òkì ṣùgbọ́n tá a gbé bóyá ọmọ kan sọ pé ọ̀dà ń lọ kí ọmọ sì gba mọ́sálásí lọ ó ṣeré lọ́ńtì ẹ̀ ó sì dé tó ti kírun ni mo ti kì í

ànábì wa muhammad sallallahu alaihi wasallam jẹ́ wa pé awwalu ma yuhasabu bihi al-abdu yawm al-qiyamah salatuh nǹkan àkọ́kọ́ koko wọ́n kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹrú ń jọ́gbé dalu kìyàmá sọ bá jẹ́ mùsùlùmí tó dọ́dọ̀ ọlọ́run rìsọ́ọ̀tì àkọ́kọ́ tí wọ́n kọ́ retí lọ́dọ̀ rẹ ní irun rẹ sàtífíkẹ́ẹ̀tì pọ̀ kọ́kọ́ jẹ́ pé ọjẹ́ mùsùlùmí fine bí àwọn tó yẹ pé wọ́n ń ṣe tí wọ́n gba ọ́ọ̀lù kan ni pé afẹ́jẹ́ káwọn èèyàn wá bẹ́ẹ̀ àǹkárá báyìí ni ẹ wọ̀ wá àǹkárá tí wọ́n rí lọ́rùn rẹ̀ yẹn fi wọlé ṣùgbọ́n owó tẹ̀ ń dá tọ́ bá dá lóòótọ́ lẹ́tọ̀ só ń jẹ o ṣùgbọ́n láti wọlé àǹkárá ń bẹ lọ́rùn rẹ bẹ́ẹ̀ ni ìsìláàmù ṣe jẹ́ ó gbé ìsìláàmù dé fáàn ọgbàwé rẹ lọ́wọ́ ọ̀tún ò ní gbà lọ́wọ́ sí ṣùgbọ́n bó ti á fẹ́ gbà lọ́wọ́ ọ̀tún yẹn náà wọ́n béèrè sọ̀lá sọ̀lá ti ń rẹ́lá gẹ́gẹ́ bí èdè èbó gbogbo ẹ̀sáàmù tá à ń ṣe gbogbo kọ́ọ̀sì torí ọ̀fẹ́ ṣe pátá tó o bá ti ní english ò níbi kẹ́kẹ́ lọ bẹ́ẹ̀ ni sọ̀lá ti rí àṣìyẹ́ àwẹ̀ tá ń gbà yìí òun ló dáa gẹ́gẹ́ bí mathematics àpèjúwe ta lè fi súnmọ́ nìyẹn tó bá láàká ìmú tó sì súnmọ́ ìtòsí wa ṣùgbọ́n gbogbo báyìí owó ọ̀fẹ́ rí ọ̀fẹ́ ṣe ọ̀fẹ́ wà lù jẹ́nà ni wọ́n kọ́kọ́ wò pé ẹ bá chẹ́ẹ̀kì irun ó ń sọ ọlọ́run bá ní pé fàyín da fàkọ̀dì ha sá gbogbo sẹ́yìn ọ̀dà kéèyàn bẹ́ẹ̀ ṣe ní english bóòlù àwọn lẹ́tọ́ rẹ̀ ṣe máa ń ṣe ọba ní d7 gan tó ní rẹ̀ ẹgbàá wọlé eléyìí ní ee ló ní bẹ́ẹ̀ ee in english kọ́ọ̀sì lọ́fẹ́ ṣe ẹgbàá ẹgbàá àmà ẹni tó bá gbé ìrun ọlọ́run pàkọ́dé sọ́nà àṣà ìrun àmàlẹ̀ gbogbo sẹ́ẹ̀rì ọ̀dà nínú ẹgbàá wa mi pàkọ́dé wọn bí yóò yege yóò sì là yóò pàṣẹ níbi àwọn tẹ́ yòókù ọwọ́ kékeré wo fi mu ló fi máa bá máàkẹ̀ ṣùgbọ́n wàyí ń fásàdá tí ìrùn rẹ̀ bíi bàjẹ́ tàbí òtí ẹ̀gbẹ́rún dọ́dọ̀ ọlọ́run pàkọ̀dé fásàdá sá èrò àmọ̀lè gbogbo tẹ́ yòókù òun ní ọba jẹ ni o torí pé wọ́n ti wọ́n pé kò gbẹ́rún dé bóun ní ó ti sàwẹ̀ ló gbé yẹn lọ bí awẹ́ ẹni tí ń gbàwẹ̀ tí ò kírun àwọn olùmọ́lẹ́rẹ́ pa ní í ṣe

èèyàn gbọ́dọ̀ jẹ́ nìkan tí ó gbé ìrun dọ́dọ̀ ọlọ́run nínú ẹgbàá wa mi tí ìrun rẹ̀ bá wá bàjẹ́ fàkọ̀dé kọ́ọ̀bà wà kọ́sìrà irú ẹni bí o ṣòfò yóò ṣe parun ọlọ́dà tó má jẹ́ ṣòfò má jẹ́ parun o ibi tá a ti lọ ni pé ká kọ́ ọmọ wa níjọsìn ẹ wo àwọn ọmọ kéékèèké yẹn pàápàá jùlọ màmá tí màmá bá máa ń kírun nú ilé dáadáa torí fọmọ rẹ̀ ó wà pẹ̀lú rẹ̀ yọkẹ̀rí pé ọmọ òun forí gúnlẹ̀ ni fẹ́ ṣe bí ìyá rẹ̀ kọ́dọ̀ ọmọ mi sọ bá mọ̀ jókòó jókòó dáadáa yóò jókòó yóò máa wọ ọwọ́ ọ̀yà rẹ̀ òun ni ó máa sọ ọ́ báyìí ó ní àìsí sọ ọ́ yìí náà òun ni ó máa ṣe bẹ́ẹ̀ òun ni ó máa ṣe bẹ́ẹ̀ tọ́ba ìgbé yóò ń gbé ẹnu sọ́ọ̀tù ọgbẹ́ ẹnu sósì tí ìyá bá máa ń wí gbólóhùn yẹn tí bá máa ń gbọ́ òun ni ọ̀sọ̀ ṣàlàmẹ́ríkà ṣàlàmẹ́ríkà kò wí kò ní sí kódà ọkọ mi gbìyànjú dáadáa ó ṣe é débi pé òun ọ̀sán àyípọ́lọ̀ gbáge tí ó kírun ṣùgbọ́n wọn kẹ̀ gbáge ni yọ́gbà wa léwẹ̀ lọ àfọ́lọ́ ọ̀tọ̀ ni ọkọ olè pé ó ti lọ sọ̀rọ̀ lájẹ́ ń gba mọ́sálásí lọ lásùbà kó tó dé ó ti sùn padà òun ti tọ̀ ó ti sùn tiẹ̀ tẹ́ ti kírun àti kírun ọlọ́run ọgbà àmì fọ́síkí ìtún parọ́mọ́ lọ́hùn ẹ tọ́lọ́hun ń tan lọ́hùn ẹ jẹ́ á múra síjọsìn inú nǹkan kejì tí wọ́n ń retí lọ́dọ̀ ọmọ tàbá bínú lẹ́yìn ìgbà tá a bá ń ṣàdúrà fún wọn ká wá bò láti fi ọlọ́run ọba mọ̀ wọ́n òun náà sì ni ká jẹ́ kí wọ́n máa ṣe ìjọsìn nǹkan kẹta tí wọ́n ń retí lọ́dọ̀ wa tá a gbọ́dọ̀ fún àwọn ọmọ wa òun lẹ̀kọ́ o a gbọ́dọ̀ pàdánù rẹ̀ fọ́mọ gbogbo ẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ láwùjọ wa ká gbìyànjú ó kéré pin àgbọ̀dọ̀ má fún wọn méjì ńbẹ ó kéré pin àgbọ̀dọ̀ má fún wọn méjèèjì ńbẹ tá a bá lè fún wọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀kọ́ kéwú ẹ̀kọ́ òwe àti ẹ̀kọ́ ti ọwọ́ a fẹ́ jẹ́ ká fún ọmọ ní méjì ńbẹ ṣùgbọ́n inú méjì ọ̀hún kéwú já kọ̀ọ̀kan ńbẹ o kọmọ jẹ́ nìkan tó yẹ pé ọmọ àní kọmọ lọ ilé kéwú kóhun ní ọjẹ́ nìkan tó yẹ pé yóò tiẹ̀ lè mọ gbólóhùn wí sọ́dọ̀ ọlọ́run sádẹ́wò bá dé ìyẹn gẹ́gẹ́ lọ́pọ̀lọpọ̀ wá pàdánù àtẹ̀wò dé òǹkálùkọ̀ ọ̀rẹ́ tí ọlọ́run ọba mọ́ níṣẹ́ lọ́rẹ́ tí bàbá akíní kan lókè odò pé áà bàbá ìbá àti kí n tó débẹ̀ ní ó ti mọ ohun tí ń ṣe ní. tọ́ba ti ń yọ báyìí pé áà àṣàkẹ́ ò káàbọ̀ mo rí ọlálà tó lágbára lónìí ṣé ní bàbá mo lálà tó lágbára tó tà lálẹ́ ní bàbá. ohun tó dé wọ́n ti láti mọ̀ tọ́ba ipò bá fẹ́ mọ̀ kó pòrọ̀ nìkan ní bàbá ẹ sà láti mọ́lá àlùjẹ̀nu lọ́wọ́ sọ fún o ṣùgbọ́n kò ní rí sọ́tán torí pé ó ń ṣe ọlọ́run ọba nígbà táwọn sábẹ́ ń béèrè pé rèé ń ṣe ọlọ́run fáwọn àwọn tí máa ń lọ lè yẹ̀mí wò yẹn tí wọ́n bá sì lọ ń gbà mí ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ máa ń jẹ́ bẹ́ẹ̀ o ànábì ni pé ajal bẹ́ẹ̀ ni ṣùgbọ́n òdodo ẹyọ kan ni wọ́n wàá fi irọ́ ọgọ́rùn-ún kù irọ́ ọgọ́rùn-ún ni wéèkù tọ́ba fẹ́ mọ̀ pé òpùrọ́ ni gbogbo yẹ̀mí wò yẹ̀mí wò òun ni pé tó bá débẹ̀ òun yòówù tó bá gbélé ọ lọ́wọ́ kọ́ wá sọ síbẹ̀ pé ìwọ bàbá yọ ọmọ nílà káyè ìwọ bàbá yà á tó bá yẹ pé bóyá iṣẹ́ yìí gan lè wọ́n ní ọba fi jẹun ni ó yẹ kò yẹ kó yẹ pápádá tó yẹ pé kò bá ṣòkòtò mú ló yẹ ọ máa wọ sọ bẹ́ẹ̀ sí kọ wá gbélé lọ́wọ́ padà ọ̀tọ̀ ni ohun tí ó sọ fún mo já rọ́ọ̀bù ni wàá mọ́yì yẹn ló ti ṣe tóun náà gbàgbà wípé ojú ọ̀nà ẹ̀kọ́ yìí ń tóótọ́ wọ́n máa àwọn náà máa àwọn àlùjẹ́ náà máa ń fojú wò pé ó dàbí pé èyí tó dè kàkà tó dè kàkà yẹn alákọ̀wé lélẹ́ yà sí mọ̀tà sígbà tá a fi sọ bí mẹ́fà fún olówó wa yọ jà náà nígbà sẹ́yìn náà sí lọ náà bá sẹ́yìn náà gọ́ bàbá máa sọ eyín èjì nígbà tí wọ́n fi sọ mẹ́jọ ìwọlé ni ah, ẹ̀jẹ̀ ó náà ẹlẹ́ẹ̀kejì tẹ́ sọ ọ́ náà ni. àwọn olùmọ̀ wọ́n jẹ́ oyè wa pé ànábì Muhammad sallallahu alaihi sọ fún wa pé mọ̀nì àtà ọ̀rọ̀ afá ẹni yóò tọ́ bá lọ ilé yẹmí wò dáàmú tó àgbáyé náà láìláà wọn ò ní gbà òun rẹ̀ fódidi ogójì alẹ́ òfin rìwáyà àrùbá yìí náà yà òmàn wọn ò ní gbà òun rẹ̀ fódidi ogójì ọjọ́ nínú ẹgbà wá mi wọ̀sọ̀ dọ́kọ̀ ó bímọ yẹkùn ó tún wá bìlífù ohun tí yẹ̀mí wò sọ fún ó bìlífù ẹ̀ tó ṣe pé kò sẹ́ni tó mọjọ́ ọ̀la kò sí ẹni bá lóun mọ ohun mọjọ́ ọ̀la kọjáde lónìí wàláì kò sẹ́ni ọmọ ìhun tí wọ́n ṣẹlẹ̀ sí wa lọ́la àtọ́lá yìí ọ̀la monday sunday kò sẹ́ni ọmọ àákẹ́rin ni ilé lápadà sí gẹ níṣẹ́ àmọ́ bèlé ọdún mẹ́wàá sísìn bèlé ogún ọdún sísìn ẹni tá a sọ fún wípé iṣẹ́ rẹ̀ tó máa ṣe o òun náà ni pé ọ máa pọnmi ta ní o omi tó yẹ pé ó fi ọ̀pá ó fi gbé ẹsì gbàgbé omi ẹmu táwọn haúsá máa ń gbé tàbí garawa sọ́tàmọ́ lónìí ọ̀tàmọ́ rárá àwọn pure water wọ́n ti ṣéǹjì gbogbo ọ̀pọ̀lọpọ̀ ní òjẹ́ ọ̀tàmọ́ tọ́ba ìpọ́n bá máa ń wo àkọsẹ̀jáyé àwọn tí wọ́n sí pure water ní àwọn bs àwọn kìnnìkan kìnnìkan tí wọ́n sọ pé àwọn bìsíìsì pé yóò máa pọn mẹ́ta lọ́ba dàgbà ni o kí làwọn òbí yóò ṣe wà láì wọ́n máa sọkún ni pé yéè ọmọ wọn máa pọn mẹ́ta apọn mẹ́ta lónìí èyí ni láì sàárà ń lo ilé tó da nínú wa ń sì lo mọ́tò tó gbádùn ṣùgbọ́n apọn mẹ́ta lọ́jọ́ kìíní àná ọ̀sọ́mọ tí ó pọnmi tí ó máa pọnmi tà ń gbà náà ìbànújẹ́ ni ìṣòro ló bá débẹ̀ látara bẹ́ẹ̀ kò síṣẹ́ kan tí ò da kò síṣẹ́ kan tí ò lówó lérí àwa ni ká bẹ lọ́wọ́n ọba lórí ibi yòówù tá a bá bára wa inna sa'yakum làṣàtà iṣẹ́ wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ níṣẹ́ wa ẹni tọ́lọ́wọ́n ọba yẹn báyẹn kọ́ pé iṣẹ́ tóun ó ṣe ni pé gíláàsì ni ó máa gé tà bíbẹ̀ ni ó ti rówó tọ́bẹ̀ lọ́ọ́ kọ́sẹ́ míì tọ́lọ́ kọ́sẹ́ bíríkìlà ìṣeré ipá lọ́wọ́ ni o yọ́ padà débi tí ń lọ yẹn bèyí ní láì sàárà ìdí nìyí tó jẹ́ pé àwọn olùmọ̀ fi sọ fún wa pé gbogbo ohun yóò tá bá fẹ́ dáwọ́lé ìṣèkárọ̀ là máa fi yẹjú àlámọ̀rí wa kí la pè ní ìṣèkárọ̀ àdó àṣẹ̀ṣà ó ti ọlọ́run bá ti fi kọ́ wa gẹ́gẹ́ bí àfáwa jábì ṣe gbà lọ́sọ̀dà nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam káàní nàbí sallallahu alaihi wasallam yu'allimuna al-istikharata kama yu'allimuna suratan min al-Qur'an ó ń sọ ọlọ́run ó máa ń kọ́ wa ní àdúrà ìṣẹ̀ṣà lọ́dọ̀ ọlọ́run pé mo fẹ́ kọ́ṣẹ́ báyìí ìrí ọlọ́run ṣé kí n kọ́ sóhun ni kí n kọ́ mo fẹ́ níyàwó báyìí ṣé kí n ní sóhun ni kí n ní ọkọ báyìí ní ọkùnrin báyìí ní ń dà mí láàmú ni mo fẹ́ fi sọkọ sóhun ni kí n fẹ́ ìrìn àjò báyìí mo fẹ́ rìn ìfẹ́ gbèlú sẹ́yìn mọ́ ìbàdàn mo fẹ́ máa lọ gbé kí n máa lọ àbí má lọ àdúrà ṣẹ̀ṣà ń bẹ fún wa nínú Islam àlímà ọmọ ní àlímà wọ́n jẹ̀hìlá ọmọ ìjẹ̀hìlá ẹni ọmọ ọmọ ẹni tí ọwọ́ àti òwúlẹ̀ ní mọ̀ tẹ́lẹ̀ sọ kájẹ́ tí ipa mọ̀ iná ló pé wa Kaje tá mọ̀ ibi tá a lọ òun náà ni kájẹ́ tí pé ká àwọn ọmọ wa ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ láwùjọ tá wà yìí èyí tó jẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́ òun náà ni kọ́ fi ọmọ sílé kéwú kódà at worst ẹ̀kẹ́ lọ́sẹ̀ ó wá ọmọ sá yarí kọ́sà máa lọ lẹ́ẹ̀kẹ́ ọwọ́ pé wọ́n ti ń sọ pé a'udhu billahi minash shaitanir rajim àlùjẹ̀nú burúkú tó tẹ̀ọ́kọ́ wà láàrin ó tẹ̀ọ́kọ́ fi lẹ̀ ní láàrin ìṣẹ́jú yẹn náà yóò kọ́kọ́ fàyè rẹ̀ lẹ̀ náà tó gbé táwọn bẹ́ẹ̀ ti gbọ́ wọ́n sá lọ ṣùgbọ́n mọ̀ máa rìn sí gbogbo agbègbè yẹn ìwọ̀n tó ń gbọ́ ńlọ yẹ fò ní gbọ́ kìkìkì ìwọ̀n tí ń gbọ́ lójoojúmọ́ nù gbogbo ògbà kìí o òun nìkan àwọn àlùjẹ̀nú tí wọ́n jọ ń rí pọ̀ bàjẹ́ ká kó àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ tá a bẹ́ẹ̀ ṣe mójútó a fi wọ́n síbi ìṣẹ́wú pẹ̀lú bí àsìkò sí ìṣe gbà sátọ̀dé and sunday wọ́n lọ ilé ẹ̀kọ́ ti kéwú monday to friday wọ́n lọ ẹ̀kọ́ ti wé tọ́lọ́n bá ní pé káwé iṣẹ́ fi kú tá a bá tèrè iṣẹ́ fún kásí rẹ̀ náà torí pé ńgbà mí ń bẹ kèé ṣe gbogbo ọmọ kéékèèké là máa mú lọ bí iṣẹ́ àfi ọmọ ta bá rí kó bá dilẹ̀ torí pé ọmọ kékeré ta mú lọ bí iṣẹ́ kò tí ì sí nkẹ́kẹ́ kò tí ì sí làákàyè tó lè fi de fẹ́yẹn tó nǹkan ọmọ tó bá jáde secondary school tẹ́wà mú lọ bí iṣẹ́ pé lọ́dún méjì ń bẹ̀ yọ pàfọ́ọ̀mù dáadáa jọmọ tó yẹ pé látọmọ ọdún méje lè fi jẹ́ nínú sẹ́lọ̀ torí pé ó ti ní làákàyè tó lè fi de iṣẹ́ yẹn tọ́lọ̀ bá ní kó yẹ pé iṣẹ́ tó wù ní tọ́kẹ́rẹ́ sí ń bẹ́ ń bẹ́ yóò tètè bà fọ́ọ̀mù láàrin ọdún méjì bìí nílá ìtààrà ṣùgbọ́n èyí tó ṣe kókó láwùjọ wa yìí àwọn ní nǹkan méjèèjì tá a sọ yẹn tí yíyan tíwájú ọ̀bá ṣe lọ mọ́ ẹ̀yìn ó ṣe padà pàápàá jùlọ àwọn ọmọ wa obìnrin pàápàá jùlọ àwọn ọmọ wa obìnrin ọ̀dà táwọn bá lè níṣẹ́ lọ́wọ́ torí kí wọ́n lè máa rọ́wọ́ pawọ́ kí wọ́n lè ráwọ́ máa pọ́wọ́ dà kí wọ́n lè ráyè máa ṣe nǹkan kan nígbà tí wọ́n bá délé ọkọ wọn kọ́ má jẹ́ pé wọ́n máa wá kiri kí wọ́n máa kiri wọ́n bá ṣe ń kiri soya beans ni wọ́n ṣe máa kiri gúgúrú gúgúrú ò tún ní tà mọ́ wọ́n tún ní ìdí mọ́ínmọ́ín làwọn bọ́ sí wọn ò tún rí mọ́ínmọ́ín tà wọ́n tún máa dín ẹja ta ní tò níkẹyìn tó yẹ pé kò ní padà mu à ń bẹ lọ́wọ́n ọba àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹja mójútó fáwọn ọmọ wa kí n tuntun ìfíìsì lọ́rẹ́ àtà rẹ̀ ṣẹ̀dé tá a bá ti mójútó mẹ́tẹ̀ẹ̀ta yìí ìyókù ká filẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run lọ́mọjọ́ iwájú ọmọ òun ló sì mọ bí ó yẹ pé yóò ṣe pa sàlámọ̀ rí ọjọ́ iwájú ọmọ alákọ̀ọ́kọ́ òun ni ká máa fi àdúrà lẹ́ o ká máa ṣe lórí àwọn ọmọ wa ẹlẹ́ẹ̀kejì òun ni ìjọsìn ká fi ìjọsìn kọ́ àwọn ọmọ wa ẹlẹ́ẹ̀kẹta ni ẹ̀kọ́ àwọn mẹ́sẹ̀ẹ̀ta yìí tá a bẹ́ẹ̀ ṣe mójútó à ń bẹ lọ́wọ́n bá pé a ti gbé ohun tó pọ̀ lórí ìwọ̀ táwọn ọmọ wa jẹ wá àbí tá a jẹ àwọn ọmọ wa a ti gbé ohun tó pọ̀ lórí ìwọ̀ tá a jẹ àwọn ọmọ wa nígbà tá a bá dàgbà tán à ń retí ìwọ̀ táwọn ní o sì torí pé àwọn náà ní ìwọ̀ lọ́rùn nígbà tí àwọn náà bá di kan bá ń dàgbà ìwọ̀ ń bẹ lọ́rùn wọn tí wọ́n ṣe kó bí wọn ọmọ tá a fẹ́ jẹ́pà ṣàdúrà fún àdó ọmọ lórí gbogbo tí bá ń rìn tí yọ máa ṣe kò ń gé àánú ọlọ́run ọmọ tó yẹ pé bóyá akọ lẹ́sìn irú ẹni bẹ́ẹ̀ ẹ̀sìn ni ó máa tì í yọ̀rìn tí àwọn òbí rẹ̀ yóò mọ̀ pé kó wọn ṣe dára sáwọn òbí kò ní jẹ́ pé yóò wá kọ́lé ajá ni ó ti máa rí ìyá tàbí bàbá ni ó ti máa ní pé ẹ jẹ́ yẹn ó gbó nígbà bá gbó ìyá ọ̀sà lọ ọmọ jẹ́ bẹ́ẹ̀ látara ẹ̀sìn yẹn ọmọ jẹ́ nìkan tó yẹ torí pa nàbí wa muhammad sallallahu alaihi wa sallam pé mọ̀nbátọ́ àbíhì amalo láàmú yóò ṣeré wọn bíhì nasabu ẹni yóò tọ́ báyìí pé iṣẹ́ rẹ̀ lọ fà sẹ́yìn iṣẹ́ rẹ̀ fà sẹ́yìn yẹn pé wọ́n ní ó kọjú mọ́ kọ̀ kọjú mọ́ léwe ń sá káàkiri ni kò mójútó bó ti yẹ kó mójútó ń fà sẹ́yìn lórí rẹ̀ ọ̀ká sí mọ̀lẹ́bí rẹ̀ fà sókè o láàmú yóò ṣeré wọn bíhì nasabu mọ̀lẹ́bí ẹni ẹ̀kan ò lè fà sókè o ìgbìyànjú ẹni kọ̀ọ̀kan iná ni ó ṣe sábà bí ibi tá a bá ń lọ àwa ń bẹ lọ́hùn gbogbo àwọn ọmọ wa ọlọ́dàkùn sí wọn lọ́mọ alábàákà fún wa gbogbo àwọn ọmọ wa ọlọ́dàkùn sí wọn lọ́mọ alábàákà fún wa ọmọ làwa náà lọ́dọ̀ àwọn òbí wa ọlọ́run dákun ṣe wá ọmọ fún wọn àwọn òbí wa náà dákun ṣe wọ́n ní òbí gidi fún wọn fún wa ṣàwa náà ló bí gidi fáwọn ọmọ tiwa náà já wa jọ wàlùjẹ́ náà nírọ̀rùn ọ̀làlà haúlá wàlà quwwata illa wọ́n ní ọmọ wa yọ́ máa jẹ́ Bilal kí ni mo pè ó wọ́n ní yọ́ máa jẹ́ Bilal ẹ lílọ́ parí rẹ̀ níparí o a ń sọ pé bìlá o kìí ṣe bìlá Bilal a sì ẹ lè parí ẹ̀ níparí Bilal kí ni mo pè é Bilal àkọ́kọ́ òun náà ni olùpẹ̀wọ̀n àkọ́kọ́ fún ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam àwọn olùpẹ̀wọ̀n ànẹ́bí márùn-ún ni wọ́n òun lẹni àkọ́kọ́ nínú àwọn olùpẹ̀rún ìgbà táwọn sábẹ́ dé ìlú Madina wọ́n wò pé bóòlá ṣe máa pe àwọn èèyàn sí ìrun pípé àwọn kẹwò pé ẹjá máa lọ ago gbọ̀ngàn gbọ̀ngàn ìlànà àwọn kíṣẹ́ nìyẹn kọ̀bálà nẹwà mù àwọn kẹwò pé ẹjá máa tẹnẹ́ sásìkò òun kọ̀kẹ́ bá rí tó á bù iná síbi kí ní tí ó bù bùrà àwọn kẹwò pé àwọn ọmọ jù sínú àwọn olùbọ àwọn kan ní pé ẹja ṣe báyìí ẹja máa fún fèrè ìlànà àwọn yẹ̀wú dínú àwọn máa fún fèrè o wọn ò tí ì mọ́bò láti máa pè wá síbi títí tọ́kẹ́ ní àwọn sàádà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam òun lọ́wọ́ lálàlà ọkẹ̀ lálàlà ni ó bá rí pé ẹnìkan wá bá òun ó bá sọ fún pé tásìkò òun bá ti kú tó kẹ máa sọ pé Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar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

fàínàhù áńdà mi ń tàṣàwùtán sọ pé bíláàlì ohun ẹ̀ gúnkè ju ti yẹ lọ ìdí ni ẹ tó jẹ́ pé ní tí wọ́n bá pè rún àfẹ́jọ́ wọn pé ìrọ̀ ìrọ̀ ọ̀lá bó ní máìkì ohun gẹ́gẹ́ máìkì tí ó filẹ̀ dáadáa ohun bíláàlì ọjálẹ̀ ọjálẹ̀ ọ̀kẹ́ náà àfáwa wọ́n fi pa wálẹ̀ rìn wọ́n lè à nígbò rẹ̀ pé bìláàlì ọmọ áfíríkà ni ní ìṣe ẹ̀bà àti àmàlà <laughs> ọ̀fún ẹ fẹ́ àtùgbọ́n kì ṣe pé bẹ́ẹ̀ yàtọ̀ sí pé wọn bìláàlì gùnkè ohun ẹ̀ tún dùn tí ìyẹn bá rẹni tí ń pèrú ń gbà mí wàláì tí ìsìlámù ọba wọ̀ látara àwọn ìsìlámù ti wọ̀ tó bá yẹ pé bóyá bá a ṣe ń pèrú yẹn èdè ń kálukú wọn náà máa fi pèrú ni Ah, àwa yorùbá làbà fi rárá sí yẹ̀yẹ́ jù ọlọ́run tó bí ọlọ́run tó bí ah, ah, <laughs> yóò bá pa á lẹ́rìn ni ṣùgbọ́n ní ètò ọlọ́run èdè lábàá wọn fẹ́ jáde pé kò síbi tó ọba dé tó bá ti ń pè wọn kódà kí èèyàn máa pè pèkúpè Allahu akíbárù Allahu akíbárù wọ́n sì mọ̀ pé òun ló ń pè wọ́n sì mọ̀ pé òun ló ń pè ṣùgbọ́n wà dá ohun téèyàn bá kọ́ nípa ẹ̀kọ́ rẹ̀ dáadáa kódà wọ́n fẹ́ jí kéèyàn máa jà sóhun wọ́n fẹ́ jà máa jà sí máa mú o ṣùgbọ́n wọ́n fẹ́ jà máa jà sí làdá ni pé ẹjá fún ẹjí máa pèrú mọ́sálásí ẹjá fún ẹjá yìí gbá wọn náírà kí nǹkan máa bá yín pèrú wọ́n fẹ́ jí ká máa jà sí ìpínlẹ̀ Yorùbá àwọn ẹjá sínú pípé ìmáàmù ni wàhálà wa wọ́n sì ní àmájà sí máàmù ìwọ́n àná àmájà sí láǹjà sí èyí wọ́n wà ní àjà sí asílẹ̀ kọ̀ṣẹ́ kí ni kọ̀jáwó torí pé wọ́n pín owó lé wọ́n ń powó lóhun lọ́wọ́ ni ládàá tí ẹ sì ga púpọ̀ jù ọ̀gá jù kódà àwọn olùmọ̀ fi kọ́ wa pé wọ́n ní nínú kéèyàn jẹ́ olùpẹ̀rún àti kéèyàn jẹ́ lè mọ́mù èwo ló lọ́lá jù kódà tẹ́ẹ̀rẹ́ àwọn tí wọ́n ní kéèyàn máa pẹ̀rún wọ́n rí èrí kó wá rẹpẹtẹ tí wọ́n fi ń wú àwọn tó ní kábá kájẹ́ mọ́mù ẹ̀rí ẹyọ ká iná làwọn ènìyàn kẹ̀sí padà wó wọn wọ́n ní pé tọ́ba yẹ pé ká máa pẹ̀rún òun lọ́ba lọ́lá jù ni òun lànẹ́bí ọ máa tẹ̀ nígbò ń jẹ pé ànẹ́bí ń kọ kí ló mú ìwọ̀n èwo wọn nù torí pé ká máa pèrún ọlọ́lá gidi gan-an gbogbo ẹni ọba gbóhùn rẹ bó ṣe ń pèrún yẹn nínú gbogbo àwọn ẹ̀dọ́ ọlọ́run ẹyẹ ni o ẹranko ni o àlùjànnú ni o ni wọ́n jẹ́rìí ìsìláàmù rẹ tani ó jẹ́rìí ìsìláàmù àwọn àtàrí pèrún gbogbo àwọn tí ń gbóhùn rẹ yẹn pé Allah bí wọ́n ṣe ń gbọ́ yẹn wọ́n jẹ́rìí ìsìláàmù rẹ níjọba ìlàkẹ́ àmọ̀ pé ah lágbájá ó wà mùsùlùmí ni òun ni máa ń pè wá fún ìgbà tó wà láyé à ń bẹ lọ́hùn kọ́lọ́hùn bọ́ba lékè ọlá kó ṣe ọmọ wa bìláàlì òní náà ó ṣe ní bìláàlì tàkọ́kọ́ tó múra sí ẹ̀sìn ọlọ́run ọba ọlọ́ọ̀lá ìlàlá torí pé bìláàlì àkọ́kọ́ wọ́n fi wọ́n dán wò pé sí lódodo ọgbà ọlọ́run ọba gbọ́n tòótọ́ gbólóhùn ẹ̀yọ̀kẹ́ ti ń sọ nígbà tí wọ́n jẹ níyà tí wọ́n gbé òkúta lé ní àyà tí wọ́n sì tẹ́ ẹ̀yìn rẹ̀ sí orí àpáta wọ́n wá gbé òkúta lé láyà wọ́n wá ń sọ pé kó sọ pé òpòrọ́ là nẹ́bì ó sì sọ pé wọn ò ní ṣe ìsìláàmù mọ́ gbólóhùn wo ní sọ ahadun ahad ahadun ahad kí ni túmọ̀ rẹ̀ ọ̀kan ṣoṣo lọ́lọ́hun ọ̀kan ṣoṣo lọ́lọ́hun ah ọ̀gá rẹ̀ sọ pé dákun dákun mo fi òòṣà wá bí ọ a ní ojú ẹ̀bú ànébì lẹ́ẹ̀kẹ́ kí n yọ ní adé máa lọ ìhun tí sà ń tẹnumọ́ náà ni pé ahadun ahad ah inú rẹ̀ bàjẹ́ inú rẹ̀ bàjẹ́ gan ni o ọlọ́run tó sàánú àfàwà Bilal ló fi fa á tánẹ́bí padà kú nílùú Mọ̀dínà ó padà wò pé ànẹ́bí lòun bá pè òun yóò da kó wípé kóun ó fi ìlú Mọ̀dínà ẹlẹ̀ ó jẹ́ pé àwọn olùmọ̀mí sọ pé ìtẹ̀yìn tí wọ́n máa wá fún wa wọ́n nígbà tó fi ìlú Mọ̀dínà gba khalifa ìgbà tó padà wó pé wá sí ìlú ọba ọba sun ọba sun inú mọ́sálásí ọba dásìkò àṣùbà wọn ó pè òun wọn ní bó ṣe lọ pé òun ni pé ọlọ́wọ́ ọrọ̀ ńlọ àwọn èèyàn gbọ́ báyìí wọ́n da ohun rẹ̀ papọ̀ mọ́gbà tánibí ń bẹ láyé eré ẹ̀mí wọn ni pé ha ó ṣe ọlọ́ba ti dìde padà gbogbo wọn ni wọ́n rọ́ wá mọ́sálásí pé ha bíláì lágbóhùn rẹ̀ yìí bíláì lágbóhùn rẹ̀ yìí láì bàtánibí tukú wọn ò ti gbóhùn rẹ̀ mọ́ ọwọ́ ajé kábùbákẹ́ ọ̀sọ̀ fún pé ìrẹ́ Bilal dákun má lọ mọ́ má wà nílùú Mọ̀dínà wọ́n wá ní pé Bilal sọ fún Abubakar pé ìjà tọ́ ọ̀rà mi ló fún ẹrú jọ sí sọ mí dọmọlábí tọ́ ọ̀rà mi nítorí tọ́lọ́hun ọba ni àbí kí n lè máa sin ọ Abubakar ni pé torí tọ́lọ́hun ni o àwa ń bẹ lọ́hùn bá a ti ń dákọ bìláàlì ní dáadáa báyìí ọlọ́hun nígbà yóò ti ọmọ wa náà tí ọba máa lò sẹ̀mí lórílẹ̀ ayé dákun dáadáa ní ojú wọn máa ròyìn ọlọ́run dákun bá a ṣe lólo ọmọ fún wa àti ọmọ ẹnì kọ̀ọ̀kan wa náà bá wa ṣe lólókìkí èèyàn àti ọmọ ẹnì kọ̀ọ̀kan wa náà bá wa ṣe lólórí ire ọmọ àti ọmọ ẹnì kọ̀ọ̀kan wa náà ọ̀là aláhàúlá wàlà kú wata ìlà àbìlà ìlàlà láàrin ìṣẹ́jú mélòó lábẹ́ ìbéèrè tó ẹ